واتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله dájúdájú àti màá yí pé gbogbo ẹni tó wá sáyé òun náà ni wọ́n padà kú lọ́jọ́ kan ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ń sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní wa ma ja'alna li basharin min qablika al-khuld afa in mitta fahumul khalidun àkọ́ àkọọ́lẹ̀ pé ẹnìkan ṣáájú tiẹ̀ yóò máa bẹ́ńdé ayé lọ títí láéláé sétí ìwọ bá kú àwọn ọ̀tá tiẹ̀ wọ́n máa wá bẹ láyé lọ láéláé innaka mayyitun wa innahum mayyitun ẹni tó kú ni wọ́n ṣe gbogbo wọn náà pátá náà ni ó kú ọlọ́ni kullu nafsin dha'iqatul maut wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀mí pátá ní ọ̀tọ̀ kú o ọjọ́ gbẹ̀ndà òkèèyàmà ní kálukú sí pẹ̀sẹ̀ tó gbélé ayé sí nítorí náà ẹnikẹ́ni tá a bá gbé jìnnà sí náà tá a wá mú àlùjánnà onítọ̀ ló jèrè ọlọ́run ní gbogbo ìsẹ̀mí ilé ayé yìí báyìí ọ̀já máa ń kankan bí ọba jẹ ẹrù ẹ̀tàjẹ́ lásán ní ìgbà tí èèyàn bá kú wọn ò gbé sínú sàárè sàárè ẹ̀yẹ kọ́ wà ní orí tẹ̀ á mẹ́nubà díẹ̀ nínú àwọn àdájọ́ tó jẹ mọ́ orí tẹ̀ nínú òfin ṣẹ̀ríyà. No kí ni wọ́n ń pè ní al-maqbara oríjẹ òun náà ni al-makanu al-mu'id li dafni al-mawta ayédá pèsè kalẹ̀ bíbẹ̀ láàmà sí àwọn wa sí kí gbogbo aráàlú bá péjọ tí wọ́n dáwó tí wọ́n wá ra lẹ̀kan tán níbẹ̀ làwọn fẹ́ẹ́ fi sórí tẹ́ yìí ọjọ́ ibi tó dínà díẹ̀ sí lónìí àbótí ẹ̀já àárín gbùngbùn ló kò lè jẹ́ orí tẹ́ o títí tó fi di pé a sin òkú kan sínú ẹ̀ tó kú kan àbí di òkú kan lọ́ba ti lè wọnú ẹ̀ gbà náà ló dorí tẹ́ eléyìí tó túmọ̀ sí wípé lábẹ́ àníyàn orí tẹ́ la fẹ́ fi ṣe ṣùgbọ́n ní pàápàá àti ìsìn òkú kankan sínú ẹ̀ kò ì tí ì fún ní ìdájọ́ orí tẹ́ kò sí nítorí ká má ṣe sọ láti mbẹ nítorí pé kò tí ì di orí tẹ́ tọ́ tọ́ba wá sin òkú sílé wa a bá sin òkú sínú oko wa dání níbi tá à ń tẹ́ ń dáko a bá sin òkú sí inú ilé ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òkúta sin sílé àbí ìta sin síbi tá à ti ń dáko àbí ìta sin sí inú àgbàlá ilé ẹ̀kọ́ kò sọ àgbàlá ilé ẹ̀kọ́ àbí ilé wa àbí ibi tá à ti ń dáko kò sọ dorí tẹ rárá o kò sọ dorí tẹ rárá ìwọ́n ń ṣe lákàtúnṣe pé ilé tá sìnkú sí. Si inú oko ibi tá a sin òkú kan sí inú ilé ẹ̀kọ́ tá a sin òkú kan sí òní sọ di orí tẹ ṣùgbọ́n o eléyìí ò lè pé ká má ṣe sọ̀lẹ́t nínú ilé tá a sin òkú sí nínú oko tá a ń dá tá a sin òkú sí nínú àgbàlá ilé ẹ̀kọ́ tá a sin òkú sí eléyìí ò pé ká má ṣe sọ̀lẹ́t ń bẹ́ẹ̀ nǹkan tá a kàn gbọ́dọ̀ ṣọ́ra fún òun náà ní pé a gbọ́dọ̀ máa ṣe sọ̀láàtì wa sára sàré a gbọ́dọ̀ máa ṣe sọ̀láàtì wa sára sàré a sì gbọ́dọ̀ máa wá ibi tó ṣe pa àsìnkú sí kọjá pé bẹ́ẹ̀ náà láti fẹ́ ṣe sọ̀láàtì a gbọ́dọ̀ ṣọ́ra fẹ́lẹ́ yìí jẹ́tẹ́lẹ́ yìí bá yé wa lábẹ́ òfin ọlọ́run ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa tá a ti kù ká máa sì kú lọ́pọ̀lọpọ̀ káṣí dání tó ń sèpalẹ̀ má dé kú. anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ wa láṣẹ nínú adé eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó gún régé kájá ni tí ó máa rántí kú. abu huraira radiyallahu anhu ọgbà ìgbà wáyé wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi akfiru dhikra hadimi ladhat yaani al ẹ máa ṣe rántí olùwó àwọn adùn ṣubú dànù ẹ máa ṣe rántí olùwó àwọn adùn ṣubú ìyẹn ni wípé ikú. الوزير ابن ابن هبيرة رحمه الله أقاننا علماء الإسلام أن واتفقوا على استحباب ذكر الموت أنا علماء الإسلام قو torí pé nínú tá a fẹ́ onáà ní kéèyàn máa sì rántí kú o dábàá ń jẹran lọ tí ń dùn lọ́nà fún wa tí ń dùn lẹ́nu wa kárántì péjọ́ kan bọ̀ tó ṣe wípé lẹ́yìn tiwa lẹ́ni tó bá ṣẹ́kù láyé ìní ọ̀ma jẹ́rú ẹran bẹ́ẹ̀ tá a máa mutí tí ṣúgà tó wà nù rẹ̀ àti àwọn nǹkan tẹ́ fi kó papọ̀ tí ń dùn mọ́ yín lọ́nà ọ̀fun tẹ́ ń ṣe bí kọ́mọ̀tàn ẹ máa rántí pé ọjọ́ kan m bọ̀ tó ṣe pé ẹni tó bá ṣẹ́kù láyé lẹ́yìn tí àwọn ni ó máa mú rutí bẹ́ẹ̀. ẹ kọ́lé ilé yín dàbí ààfin ẹ rìn sọ́tù ẹ rìn sósì nínú ilé yìí láì jẹ́ ẹnìkan ṣe káìsí yín ẹ rántí pọ́jọ́ kan bọ̀ tó ṣe pé àwọn ẹni bá fi sílẹ̀ àwọn ni nínú ilé tí yín fowó tí bẹ́ẹ̀ ni aṣọ yín tẹ́ ń wọ̀ sọ́rùn eléyìí ti ń dùn mọ́ yín tó wù yín dáadáa jọjọ ọjọ́ kan máa ń bọ̀ tó ṣe pé ẹlòmíì ló kù tí ó tún máa wọ̀ sọ́rùn kọ́dà àwọn míì nínú àwọn ìjọ ẹ̀kọ́ àwọn máa wò pé àwọn bàbá bàbá nìkan ló lè máa eléyìí ẹ mú wá ká máa fi nulẹ̀ aṣọ tó pé ju lọ láyè rẹ̀ ń gẹ̀dẹ̀ kọ̀mọ̀tì tó ẹ máa rántí pọ́jọ́ kan bọ̀ tó ti pé irú mọ́tò nǹkan náà ni wọ́n gbókùn yín sí tí wọ́n gbé yín lọ sí mọ́tò wọn padà sílé ẹ̀yìn ọ̀nà abẹ lórí tẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ilé ayé ti ṣe rí àwọn ẹni tó síwájú tiwa àwọn ọ̀sẹ́kù náà láyé ṣe gbà wá ó làwọn ṣe wá gan mọ́bẹ̀ tẹ̀fẹ́ káyọ̀ ni tí ń bọ̀ bílẹ̀ ayé ti ṣe rí nìyẹn ẹnìkan ò lè wà nílé ayé kó so ilẹ̀ mú kápó rí nǹkan dì mú o kó yẹ rí ilẹ̀ dì mú torí ilẹ̀ ọ̀dà bí o torí di eléyìí báyìí al-imam al-Qurtubi rahimahullah nínú tírà rẹ̀ at-Tadhkira tírà tí fi ń ṣe ìrántí fún wa nípa ntọ́jọ́ máa kú ó ní ummatu ala anna mawta laysa lahu sinnun ma'lum ẹnu àwọn àlùmọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó lórí pé ikú tẹ rí yẹn kò ní ọdún kan pàtó tí máa mú yàn lọ ìpè tọ́ ọdún tí àti wá àti wá wọnú rẹ̀ níìsín àti pé ọmọ ọdún báyìí ọdún yìí láàpò kò sí kò sí fún kú ikú a máa pa ọmọdé a sì máa pa ọ̀dọ́ a sì máa pa àgbàlagbà kódà ikú a máa pa ọmọ nínú ìyá rẹ̀ ṣáájú kótó dikọ́ gbatẹ́gùn irú èyí táwọn aláǹfààní pàǹpà sára ṣáájú kótó dikọ́ rọrùn irú èyí táwọn aláǹfààní tá à ń rí lójoojúmọ́ yìí ikú a máa pa àyàn kéèyàn ó tó dikọ́ wá sílé ayé tí ó pa nínú ìyá rẹ̀ ikú a máa fi bàbá sílẹ̀ tí ó pọ̀ ọmọ ikú a máa fẹ̀gbọ́n sílẹ̀ apàbúrò ikú a máa fọkọ sílẹ̀ tí ó pàyàwó ikú a sì máa fìyàwó sílẹ̀ apọ̀kọ bàbá bàbá bàbá mi ń bẹ láyé nígbà táwọn ọmọ ọmọ tiẹ̀ tí wọ́n kú lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n ọba máa ń ṣe tó bá wù ìwá ṣe bàbá eléyìí tó kọ̀ láti kú iná ni wọ́n á ṣe kó pa àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó wọ́n á sọ pé ìwọ tó kú iná ló jẹ́ kí gbogbo àwọn ọmọ ọmọ kú lẹ́yìn tiẹ̀ ṣé kí bàbá wa lọ gbé májèlé jẹ ni àbí ìyá mi kọ́ lọ pokùn so bọ́lọ́wọ́n ọba ti pẹ́ nìkan kò sí bó ṣe fẹ́ kú láyè ọlọ́wọ́n ọba ní tẹ́ni tó kú fi kú àmọ́ ìbáṣe kí wọ́n dáadáa gbogbo wa ni ẹnì kan ò ní kú láéláé kò sẹ́ni tó fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ kú tó máa ń sọ̀rọ̀ kú létí ẹlòmíì nígbẹ́ ò ti máa gbọ́n lábàájú ní ó ti di pé gbogbo sanra rẹ̀ ń pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ pé ikú lẹ̀ ń dá akọ báyìí ọ ẹ̀rù ń bọ̀ ìrọ̀lásì bẹ́ẹ̀ rúkú bá ń bọ̀ wá ṣiṣẹ́ rẹ ní wá ṣe dáadáa tí ò ní tó kó kábàámà. ikú ò ní ọdún kan pàtó pé lèyàn dàgbà dé kó tó mú yẹn lọ wọn náà kúkú ń rí ó rí i pé ní àdúgbò yín àwọn bàbá bàbá tó ti darúgbó kú àwọn màmá màmá tó ti gbó wọn kú àwọn ọ̀dọ́ náà wọ́n fò sálẹ̀ wọ́n kú àwọn ọmọdé kéékèèké náà ikú mú wọn lọ ọba rí ó ti ládùúgbò yín rí ọba àìgbọ́ lòun ọba gbọ́ ní máa jẹ́ kí ọmọ èèyàn máa lérò pé àmúwọ ọlọ́run ní kó àgbàlagbà àmọ́ kó ọ̀dọ́ àbí kó ọmọdé ọ́ ejò lọ́wọ́ nú ni lọ́dọ̀ wọn nígbà tó ṣe gbọ́ ọlọ́run ló máa mú ní bẹ́ẹ̀ ló máa ń ikú ọdún ẹ̀rí gba mẹ́yìn tó máa ń bá sọ̀rọ̀ ṣe dáadáa lẹ̀ lọ́jọ́ kú rẹ̀ àmàgbàtí kú dé yóò máa sọ pé kó má bò ń sọ̀rọ̀ kó torí pé ìgbà òwúrọ̀ làwọn ṣẹ̀ṣẹ̀ wà ọ̀sán ò tí ì pa á ń bọ̀sibọ̀si ọjọ́ alẹ́ tó ṣe pé gbaná ló wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ronú ti kú yóò máa sọ pé kó wọn gbó gẹ́gẹ́ bí àwọn ará ayé ìgbà nìjọ́ ti ṣe máa gbó kó wọn pẹ́ gẹ́gẹ́ bí àwọn ará ayé ìgbà nìjọ́ ti ṣe máa pẹ́ kó wọn gbó. gbogbo eyín ó tún kápò lẹ́nu òun kó wọn máa fèrè lórí irọ́ lẹ́ni tí ọmọ yìí pé eyín fi lọ kí náà ogbó eyín ká lọ lọ lọ kò sí tó máa dẹ ibú. òsì lásìkò kan wípé àárọ̀ ni ọ̀wà yàtọ̀ sálẹ̀ àbásìkò ìyálẹ̀ta ni ikú ọ̀lásìkò kan kò sígbà tó lọ gbọ́ yá tí ò yá ni àsìkò yẹn kì í lé kì í sì dínkù lásìkò bá ti tó kì í lé kì í dínkù àwọn aláma lọ pé lágbájá wa sáré lọ pé lágbájá wa torí pé lágbájá yọ dàbí ìgbà tó ní jẹ́ ẹ̀rọ fúnru bí ti ọ lágbo lẹ́nu ó kù ní tagbo tagbo àgbo ti wọnú rẹ owó ikú pa ẹni tó kí aago ámọ̀síkọ́sí ẹni tí wọ́n rọ lágbo tí ọmọ ẹgbẹ́ ṣe nígbà tọ́jọ́ kú bá ti pé lílọ náà là ń lọ kò sí nǹkan tó lè dáni dúró ẹ ikú tó tó wọn bá kú àárọ̀ ní ọ̀jẹ̀ kò ní gbogbo àsìkò tó ti yá ti yá náà bẹ́ẹ̀ náà ikú tẹ́ yẹn kò ní àyè kan tó ti máa mú yàn yàtọ̀ ó lè wà lájò ó lè wà lórí ìrìn àjò ó sì lè má dálẹ̀ tí kò fi mú ọ lọ ọmọ èèyàn náà wọn máa ń tara rẹ jẹ wọn máa ṣàdúrà fún ọ náà máa ṣàmì wà ibẹ̀ ni kò kú sí kọlọ mẹjọ káwọn kú síbi àwọn ò wà ó lè kú síbi tí wà bí kú sí ni ó sìn ọ fámìlì rẹ wà ń bẹ kò sí ń bẹ gbogbo eléyìí àlọ́ lásán kò síbi tí ọlọ́run ọba ò lè gbé ó ti tó bá yẹn ètò ọ̀jẹ̀nulẹ̀ ayé ti tó kò síbi tí ọlọ́run ọba ò ti lè mú yàn lọ gbogbo àwọn àdúrà tó nítumà àwọn akó kú síbi tá a sọ rẹ gbé wà ibikíbi tó bá kú sí ẹnìkan náà ni ó sàn torí di eléyìí báyìí àwọn ọmọ àtàwọn èèyàn rẹ tí wọn ń wò pé tó bá kú sáàrin wọn tó fi sọ pé kó kú síbi tá a sọ rẹ gbé wà wọn ò ní kẹ tí wọn fún ọ tọ́lọ̀ bọ̀ bá ní kí ọ wọn ò sì ní dáadáa kan tán lè fún ọ tọ́lọ̀ bá bá láì dá ní ọ̀tẹ̀ tiẹ̀ àníkọ́ bá kọjá ká kúkú rèé kó jẹ́ ká túbọ̀ tán wọ́n dà ikú alimami al-Qurtubi ó ní wala maradun ma'lum ikú sì kò ní àárẹ̀ kan pàtó dágbé á ah, bírò ẹ̀ bá ti ṣèyàn yóò kú náà ikú ò nírò àárẹ̀ kan pàtó dágbé tírò ẹ̀ bá ti ṣèyàn yóò kú náà ẹ̀rẹ́ ni tó yẹ pé orí lásán lọ́ fọ́ tó fi kú ni ẹ̀rẹ́ ni tó ṣe pé ó lóun ti ẹ̀ máa bí sẹ́ńsì ọlọ́ọ̀ni bínú ní ràn ní ní ní fọ́ òun kó ti ẹ̀ máa pàtó ó sì kú ẹ̀rẹ́ ni tó ṣe pé ibà pọ́njú ló mú wọ́n ti ń tọ́jú rẹ̀ ọjọ́ ti pẹ́ gbogbo oògùn tí wọ́n ń lò fún ara ń kọ̀ débi pé gbogbo àwọn mẹ̀lẹ́bí wò pé bómi ni ọ̀la ni ó lè kú akramakumullah tọ́lá ń sọpọ̀ pé ó tún sọdún mẹ́wàá lórí ìdùbúlẹ̀ ààrẹ náà tó ẹni tí nǹkan kan òṣìṣẹ́ yóò sì kú tó bọ́lá wọn bá ti ṣe máa ṣe asọ́gbọ́nú lásán ẹnìkan máa gbé àrùn kan o ẹ orúkọ rẹ ní sàárè sàlámù àlékún bí sàárè àti dé o kókó rẹ̀ nu asọ́pọnú lásán ni irú ètò àwọn aláwùsá tí wọ́n ń pè aids wípé ókọ rẹ̀ ni sàárè sàlámù àlékún àìmọye ẹni tí aids ń dà láàmú nìsín tọ́lọ́wọ́n bọ̀ kọ́kọ́jọ́ kú rẹ̀ ti pé ẹlòmíín bá yí ọdún kò sì kú ẹlòmíín bá yí fún ogún ma nínú torí kò sí àárẹ̀ kan pàtó tá à ń pè tí ikú bá ti rí báyìí ọ̀pààyàn asọ́gbọ́nú gan náà ni wọ́n sọ pé gbogbo ẹni tó bá ti dàgbà débi kó hewu lára lórí àbí níbikíbi lára rẹ̀ òun ló kù tí ikú ọmọ ta lọ́fà asọ́gbọ́nú lásán àìmọye ẹni tí ò tiẹ̀ ti lálàá kó òun hewu kankan lórí tó kù àìmọye ẹni tó ń tó gbogbo orun orí rẹ̀ àti tàgbọ́n rẹ̀ àti tàbẹ́ rẹ̀ àti tàbíyá rẹ̀ gbogbo ẹ ti déwú tí sì ń bẹ láyé tára lé kókókó tí nǹkan kan ò sí ńjọ́tọ́ lọ́n bá pọ́pọ́ kù ló torí di ẹlẹ́yìí báyìí kí ló dé tó fi jẹ́ pé àrá mi kan tá a fi lè mọ̀ pé kó ń bọ̀ pẹ̀lú ọmọ èèyàn al-Imam al-Qurtubi ó ní tó fa ni pé wa dhalika liyakuna al-mar'u ala uhbatin min dhalika musta'iddan li dhalika ọlọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ kálíbà jáni ti ń palẹ̀ mọ́ tó sì ti múra alẹ̀ lẹ́kù ní gbogbo gbà yálà fi múra alẹ̀ lẹ́kù à kì èsì kékeré yẹn lọ kọjá káyì èsì kékeré ọ máa di ogun ká èsì kékeré yẹn máa wá ogun mọ́kù ogun mọ́kù ń bọ̀ lọ́wọ́ àgànà kí ni ogun ta ni ó sì fún ọ wọ́n wá tó nípa wá gbóògùn wọ́n bá lóun náà tú a ẹni tí ó fún yẹn òun náà tún ó ti pé sánà ní gbogbo yẹn máa fi islam islam islam islam islam rẹ. kọ́mọ̀ jẹ́ ìsìláàmù àfẹnu lásán ṣe ìsìláàmù tó àmọ́ mójútó gbogbo ojúṣe rẹ nínú rẹ ọgbọlọgbọ ó sì máa ṣiṣẹ́ ìmánì gbọlọgbọ máa ṣiṣẹ́ ìmánì kò sí nǹkan tó tó téèyàn máa fi ṣèpalẹ̀ máa léwu nítorí pé tó o bá lọ kú lórí nǹkan mi tó yàtọ̀ sí islam orí igbó nìyà o orí igbó nìyà tó o ní sóríire lẹ́yìn rẹ̀ máa láéláé amẹ́ríkà ni wọ́n bá kú lórí islam oríire nìyà o tí wọ́n kì í sórí ibú lẹ́yìn rẹ̀ mọ́ láíláí. ẹ ẹ nísàárè ìdẹ̀ra ńlá ni o eléyìí tọ́nà wọn ṣe fọ́mọ ànábì Adam aleyhi salam ọmọ Adam kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ káfíìn ìdẹ̀ra ńlá lọ́nà wọn bá ṣe sàárè fún wa nítorí wípé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ti ṣe bẹ́ẹ̀ láti ìgbà tí èèyàn àkọ́kọ́ ti kọ́kọ́ kú gbọ́wọ́ èèyàn àkọ́kọ́ tó ṣe kú pa á. èèyàn àkọ́kọ́ o ó náà ní hábìlà eléyìí tó ṣe pé ọmọ ìyá rẹ̀ kọ́bìlà òun ló ṣe kú pa látàrí kíni fáńfà lórí ọ̀rọ̀ obìnrin ni ẹ yọ àsọra ẹ fúnlé ayé ẹ fóbìnrin fúnlé ayé fóbìnrin bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam sọ àkọ́kọ́ ṣe kú pa ni lọ́nà àbùsí àkọ́kọ́ tó ṣẹlẹ̀ lókè obìnrin èmi nífẹ̀ẹ́ èmi ni màá fẹ́ alẹ́ mi lọ́tọ́ sí àníwọ̀kọ́ lọ́ọ̀fẹ́ sí ọ fanfẹ́ eléyìí ni hábìlà ló fi ṣe kópa kọ́ọ́bìlà hábìlà ọ̀pá ha tán lọ́ba dọ́ràn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé lónìí náà ẹnì kò ní máa ṣe lérí kó wọ́n pààyàn kọ́ wá rí pa kọ́ mọ́ wàá kábàámà ó bí ẹni náà kò sẹ́nìkan pa ẹnìkan tí ó tún rí àlàáfíà mọ́ gbogbo ọ̀rọ̀ onítọ̀ ni ọ́ gbogbo ètò ìgbésí ayé rẹ̀ ni ó bàjẹ́ ní ìgbà tí hábìlà tí ẹ̀mí rẹ̀ bọ́ gbọ́wọ́ ìdààmú bá ṣé àti ìrókù kan ṣáájú eléyìí òkú àkọ́kọ́ nù òkú àkọ́kọ́ nínú ọmọ àlẹ́lẹ́ adam ni ti lọ dáràn tó ṣe yìí sí ní ru òkú ọmọ ìyá ká ń ń lọ sẹ́yìn ó ń gbé káàkiri ayé pò ní màá ti ṣe òkúkú sí àkọọ́lẹ̀ kan tó sọ pé báyìí ní ká ẹ máa sòkú ànábì wa ádámù alayhi salam bàbá ńlá wa kò sẹ́nìkan tó kú rí nínú àwọn ọmọ rẹ̀ ṣáájú hábílà yìí ó ń gán àfikọ́ kí ọbẹ̀rẹ̀ sí ní ru òkúta ọ̀daràn ní kọ́bílà ọmọ ẹ̀jẹ̀ díjọ́ pé dàlùkìyàmù. anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ nínú hadithi tó gúnrégé ó ní ẹnìkan ò ní í ṣekú pẹ̀lú ní pípa àbòsí títí díjọ́ pé kéèyàn àkọ́kọ́ tọ́pọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ ń pa àbòsí ó nípìn nínú ní nàìjíríà tí wọ́n ń bì ó tó fi ṣe sáǹpù wá wọ́n ní àwọ̀ ṣẹlẹ̀ yánpanyánni ṣẹlẹ̀ bóyá níjọ́ sunday tó kọjá yìí ní plateau state láàrin local government mẹta péré Riyadh Barikin Ladi àti Josao South láàrin wákàtí méje ẹ̀mí ọgọrùn ún méje ó la ó lé ẹ gbàtà àwọn agbófinró gbàtà pèsè tí wọn nàìjíríà bí kése kí wọn dáàbò bẹ mí kẹmí ó tó bọ lọ́nà tí ọ̀tọ̀ tí wọn ni pé ẹ para yín débi tẹ para iye casualties tó bá wà iye ọkà táwọn gbé nọmba tí wọn jáde wọn péré ní eighty three ṣé òun náà péré la hawla wala quwwata illa billah ẹ wá máa sírò rẹ̀ jọ fún kọ́bílà ẹ wá wòye kọmíṣàn tí wọ́n máa lọ bá lójoojúmọ́ eléyìí tó túmọ̀ sí pé kíjọba jókòó tẹ́tẹ́rẹ́ kí wọ́n máa pààyàn káwọn wá ti ràn má rọ́ torí pé kí ni túmọ̀ àjọba gánà túmọ̀ àjọba ni kò pèsè ààbò fáwọn èèyàn ẹni ká má níbọn ẹni ká má gbé nǹkan àjàká ẹ̀yàn dáàbòbò wá sẹ́ẹ̀rí máa ń ṣe dáàbòbò wá báwọn ibẹ̀ ẹ̀rí tá pa àwọn èèyàn júẹ́júẹ́ wọ́n sá ti gbéra kọ́ lọ fẹ́ tíráàbù ní ìsinyìí báyìí kó ní Kaduna lọlọ tọba rẹ ní sinna sí àfọ tẹ bọọlù bí wọn sinna sí àfọ tó ṣe tí wọn lé tó ní abetí lápá ni ọ tẹ bọ ni ẹ ẹ bá ti jẹ bá ti débìrì ni gbárí bẹ ọ àwọn kìnnì burúkú kan pẹ lójú títì agbára sọjà gan wọn ní kọka wọn àfa wọn ń gba ẹmí àwọn èèyàn ní bígbà tí èèyàn ń pa díẹ̀ sẹwọn káàdì àmọ́ ìyárí gángbà mi nígbà táwọn ilé ìkóba kò dúró gbẹ́jọ́ lọ́wọ́ wọn kàn ń pa àwọn èèyàn dànù ni ẹmí wọn ń ṣòfò adé pé Kaduna là ń bá lọ Kaduna tó ṣe pé tí yẹn bá kí mọ́tò mọ́lẹ̀ tí mọ́tò sì lálàáfíà pẹ̀lú gbọ́lọ̀ tábà fi wákàtí méje kò ti dé Kaduna láti lẹ̀ yìí nísìn ọ̀ á lè dé Kaduna àfi kẹ́ gba rọ́ǹbù yìí ẹ wá lọ gbọ̀nà bídà nílùú tó lọ́ba tó ní jóyè tó ní sọ́jà tó ní gbogbo ẹ̀ ẹ wá lọ gbọ̀nà bídà ẹ wọ rọ́ǹbù yìí tẹ bá tún á bídà ẹ tún á gbà ná ẹ wọ rọ́ǹbù yìí làpá ibẹ̀ ńlẹ̀ kò sí gbà lọ sí lámbàdà ẹ wo rọ́ǹgbé wọn nítorí pé láti bí dà sí làpá yìí lọ sí lámbàdà ọ bàjẹ́ kọjá sísọ wọn a máa pààyàn bẹ̀ náà àwọn dánadáná tún wà bẹ̀ yẹn ẹ wá lọ sí mìnà rọ́ǹgbé láti mìnà ẹ tún máa wọ́n náà pé ẹ lọ sílé ìjà rọ́ǹgbé láti sílé ìjà ẹ tún gbéra ẹ pé ẹ àbújá rọ́ǹgbé ẹ tún yí padà ẹ máa lọ sọ́nà Kaduna lórí express ẹ wá lose nǹkan eight hours lórí pẹ̀sẹ̀ tọ́wáfù tí ò ní ládàá akramakumullah tọ́wọ́ ayé bá ẹ̀mí wọn ṣòfò lọ́nà tí ò dáa Zamfara ní ìsìn àwọn tí ń pààyàn wọ́n máa wọ odidi ìlú kan wọ́n wá jí àwọn èèyàn kalẹ̀ lórúgàjọ́ wọ́n jí wọn kalẹ̀ lórúgàjọ́ wọ́n sì máa pa wọn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan wọn ò ní ṣe yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbàlagbà wọ́n wá ṣẹ̀ṣẹ̀ àwọn obìnrin tó bá bíútì tó bá bíútì dáadáa wọ́n wá kó wọn dà sínú mọ́tò wọn kó wọn lọ lẹ́yìn tó ń pa gbogbo aráàlú ẹ dákun torí tọ́lọ́ọ̀ ṣé gbogbo ilé commission tí wọ́n máa wọnú ìwé kọ́bílà ọ̀làgbára bí ọ̀làgbára ọ̀làgbára ìjọba gbọ́dọ̀ dé ṣòkòtò rẹ̀ kó le torí pé ipò ìjọba kìí ṣe ipò àpọ́nlé wàhálà torí ẹ̀ ló jẹ́ pé ẹ̀tọ́ bá manú rò kò ní wákò kankan láyé tí o gbogbo ẹ̀tọ́ bá manú rò kò ní wákò kankan láyé tí o tí èkó wo ò sì gbádùn torí tó o bá gbádùn wọn náà kò ti lọ ya fọ́tò ti lọ lẹ́rọ́ nìsí wọn náà sọ pé wọn náà bẹ́ẹ̀ di kinní kan bẹ̀rẹ̀ látòrí kánsẹ́lọ̀ wọn bẹ́ẹ̀ di chairman local government wọn ó di gómìnà wọn lórí rọ́ọ̀ torí irọ́ lásán ọ̀ràn ń dúró dì ọ́ ìwọ gan-an lọ̀ràn ń dúró dì ọ́. Umar radiyallahu anhu ọ sọ̀rọ̀ báyìí lẹ́rù ó ní ràkúnmí ní kọsẹ̀ ní Iraq àfikọ́ lọ́wọ́ bó bí olérí ní Madina Madina ló lùlù ìjọba Islam wa ìjọba yìí wá ta ọ wá ta kàn títí kọjá gbogbo Iraq gbogbo kíní ọ̀gá ẹ̀sẹ̀ bí àwọn ìjọba kọ́ńtìrì kéékèèké yìí ìjọba gbogbo ilé ayé yìí ọwọ́ ni ràkúnmí ní kọsẹ̀ ní Iraq àfikọ́ lọ́wọ́ bí Madina kí ló dé tó fi kọsẹ̀ torí Umar ni ò tán náà wọ́n yé da títì fa wọ́n yé da ọ̀dà sórí ọ̀nà ńgbà náà fa eruku náà ni ẹ wá wò ṣiṣẹ́ bí kọ́tà ni fẹ́ yẹra fún tímọ́tò dànù tó ti kú lónìí báyìí ní tá a wà yìí èèyàn tó ti kú bẹ́ẹ̀ lórí àwọn kòtòkòtòkòtò gbogbo ojú gbogbo ẹ̀mí lọ torí di eléyìí báyìí ẹni tó bá gbọ́n kò ní wá kó kankan kakula làáfíà gan àmọ́ bọ́rọ̀ ó tún ṣe jẹ́jọ́ ọ̀gbìn náà òkè yá mi à ń bọ̀sibọ́sí gbogbo ọ̀ràn nàìjà gan ẹ̀yin náà mọ̀ kó special nínú ọ̀ràn sókè àrùn sọ fọ́lọ́ tó bá dijọ́ ọ̀gbìn náà òkè yá mi. akramakumullah kọ́bílà yìí wọ́n ń gbé hábílà ká fúngbà pípẹ́ kọ́mọ bí ó sì ṣe nígbà tó tégbèrègbè tégbèrègbè ọlọ́wọ́n bá wá rán ẹyẹ kánákáná ẹyẹ kánákáná yìí ó gbé òkú ọmọ ìyá tiẹ̀ ọ̀fẹ́nu gbé èyí tó ń kú gbàtí ẹyẹ kanakana yìí wàá bà tòkútòkú ọmọ ìyá rẹ̀ ọba sítòsí ibi tí wà tó ẹyẹ kanakana yìí ọwọ́ gbẹ́lẹ̀ tó ti gbé ìrìn ẹyẹ kan kìí sìnkú kìí ara wọn náà rí bẹ́ẹ̀ bá kú ilẹ̀ ẹlẹ́ náà lẹ́ẹ̀ bá ẹ̀hẹ́n bẹ́ẹ̀ranko náà bá kú ilẹ̀ lẹ́ẹ̀bà ewúrẹ́ kan kì í kú kí ìrìn ewúrẹ́ ọmọ agbẹ́lẹ̀ fún pé kí lọ sọ̀rọ̀ ìran ajá kan kì í sì kú táwọn ẹ̀yà tiẹ̀ kan ọmọ fún pípa àwọn fẹ́ sìnkú kínni èèyàn náà lọ́nà wọn bá pọ́nlé lọ́nà wọn bá ní máa sin òkú sínú sàárè ẹ̀yẹ kanakana yìí wá fi hàn wá. bó lẹ́sẹ̀ máa sìnkú ọwọ́ á gbé ọmọ ìyá rẹ̀ ó gbé sínú kòtò ọwọ́ dá pẹ̀bù báyìí lọ́wọ́ á sọ sí kọ́bílà lórí kí ló dé tèmi náà ò ní sin ọmọ ìyá mi gẹ́gẹ́ bí ẹyẹ kanakana yìí ti ṣe gbọ́ ọmọ ìyá tiẹ̀ náà sí. kí wọ́n lọ sí sọ fún anu Suratul Ma'idah onífẹ̀ẹ́ bẹ́ẹ̀ tó lọ́ọ̀hún rọ́ọ̀bẹ́ni. يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين ọlọ́wọ́ bá gbé ẹyẹ kánakáná kan dìde ẹyẹ kánakáná yìí ń gbẹ́lẹ̀ láti fi hàn báwo ni ó sì sìnkú ọmọ ìyá rẹ̀ ó wá ní kí ló ṣe mí tèmi náà ní síbi ẹyẹ kánakáná yìí èmi náà gbẹ́lẹ̀ kí n bu ọmọ ìyá mi má ah, ọmọ ọlọmọ ìyá rẹ òṣìṣẹ́ pupa sọ nínú ọ̀pọ̀lọpọ̀ aya náà alukur'an níbi tó ti fi hàn wá pé pé a máa sin òkú sínú sàárè ọlọ́mi tó ma amatahu fa aqbara lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́ bọ́ wa gbé wa fa ó túmọ̀ sí pé tó kú bá ti kú dàgbò ẹ mọ̀jẹ̀ fi gbèsè sáré rẹ̀ mùsùlùmí kan kì í kú ká lọ wá ká lọ wá tẹ̀ sínú atẹ́gùn kan àbí inú yìnyín kan kọ́ wá wa kókó bẹ̀ ká máa fi sẹ̀sìn ká máa tán ara wa jẹ èèyàn ti wá kú láti ibi ijọ́ mẹ́ta lọ gbé inú yìnyín á ní làwọn ó lórí kíni amẹ́rì dájú pé ẹ̀mí ti bọ́ lára rẹ̀ kọ́ má jẹ́ kọ́kàn dákú ni o kọ́ má jẹ́ pé aláyè la lọ gbé sí o wọn náà fi rora rẹ̀ o ọ dákú ni wọn á lọ gbé ọ sí bóòlù ó sì jáde nù sáré adúrò ẹrù tó ti dìbò ọ lórí torí ẹ tábà ti rí dájú pé yẹn ti kú ọgbọ́dọ̀ pé tá a fi lọ sí ọlọ́tún ní alam naj'al al-arda kifata ahya'a wa amwata ǹjẹ́ ti ṣe ilẹ̀ fún yín ní ibùgbé nílẹ̀ jẹ́ fún wa alimami sha'abi rahimahullah oní dhahruha li ahya'ikum tafsir aya yìí oní àní pé òkè lẹ̀ ibùgbé ni fáwọn ẹni tí o ti kùnú wa náà lọ́lọ́ sọ pé ti sí ilẹ̀ fún yín ní ibùgbé bí bọ́yẹ̀ wà láyé àbẹ̀ ti kú alimami sha'abi rahimahullah wọ́n ní tùmọ̀ àyà yìí ni pé àwọn abẹ̀mí nínú wa òkè pẹ̀ ibùgbé tiwọn inú lẹ̀ nínú ibùgbé fáwọn òkú wa tó eléyìí ó fi hàn wá gedegbe bó ti ṣe jẹ́ pọ́lọ́ wọn bá ṣàánú wa ó sì wá lẹ́ni àpọ́nlé láàyè àti lẹ́yìn ikú wa ọlọ́run ọba kò sí wa kò sòkú wa bí òkú àwọn ẹranko yòókù àwọn ẹni tó ṣe tí bá kú òkè náà wọn tí máa wú àwú àwúrùn tí gbogbo èèyàn máa tí máa táwọn èèyàn máa túlẹ̀ Aa ah, gbogbo èèyàn kan ní o lè dúró láti palẹ̀ òkú ìbejì ẹranko má níbi tó bá ti ń jẹrà tó ti rùn tí ń yọ aráyé lẹ́nu tí òjò orí mú tí tó jẹ́ pé bẹ́ẹ̀ náà bí òkú jífà tọ́jà pé tá a ti kú òkè ìpẹ́ náà ni wọ́n máa sọ wá sí ọjà gbélé má tí ọjà rọ́nàgbà má gbogbo ti tù gbogbo ni ọba ti ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó wa ó wá lẹ́ni tí wọ́n máa sin sínú sàárè adẹni àpọ́nlé adẹni tí ń bẹ lábẹ́ àpò ńlá fún àwọn ajá àdí ẹran fún àwọn ẹlẹ́dẹ̀ àtàwọn ẹranko ajẹran yòókù bí àwọn ẹranko abìjà bẹ́ẹ̀ àdúgbò fún kété tí máa jẹran òkú bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe pé atẹ́gùn burúkú ni ọ̀bá máa fẹ́ jáde láti ibi tó kù mbẹ́tì ara wa bá wà àdúgbò ẹ̀fọ́lọ́ o àmọ́ lóore òòrè ńlá tó lọ́wọ́ bá ṣe fọ́mọ èèyàn nípa pé wọ́n bá kúkún òsìn eléyìí ọ̀mọ́ lórí mùsùlùmí lásán ẹ̀rí pé tọ́pọ̀ kan nínú àwọn kèfèrí àwọn náà tó kù bá kú fún wa wọ́n máa sin wọn ni wọ́n máa bò wọ́n mẹ́lẹ̀ yàtọ̀ sáwọn ẹni tó rí wọn dọ́ta nínú àwọn kèfèrí yàtọ̀ sí kó rí wọn ti dọ́ta tẹ́lẹ̀ náà orí wọn tún wá dọ́ta sí i àwọn tó kó tó kù bá kó fún wa wọ́n dáná sun wọ́n dáná sun eléyìí ọ̀bá làákà ìmú ó sì takọ̀ ẹ̀sìn ọ̀bá làákà ìmú ó sì takọ̀ ẹ̀sìn. anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú àdìtì kan ó ní lawla alla tadafanu lada'awtu allaha an yusmi'akum min adhabil qabr nahwa mimma asma' tí ìbá ṣe pé ìbẹ̀rù pẹ̀ tún ní gbókùsí má ìbá bẹ́ẹ̀ lọ́nkẹ́yìn náà máa gbọ́ irú ìyà tí ń àwọn ẹni tó wà nù sáré irú ìtọ́nà wọn bá ń fún mi gbọ́ ẹ̀ torí pa burú ọ̀sẹ̀lẹ̀ tàbá ti ń gbọ́ irú ìyà tí ń jò nínú sàárè rẹ̀ ànífẹ́ gbókù sí ma tàbá sì gbókù sí ma aburú tí ó tara abájáde yọ pọ̀ nítorí pé gbogbo ilé ayé òní ṣe gbé ma gbogbo ilé ó kún òórùn ọgbà gbogbo ibikíbi àwọn èèyàn ní rí ibi gbé ma torí ẹ̀ adúpẹ́ fọlọ́ ẹ̀rí sáré tó ń gangan làkèyàmà rárá o èso ń gangan làkèyàmà nítorí pẹ́ lómi lérò pé tábà ti dé sáré ibẹ̀ lábàá lè jẹ́nà wa ibẹ̀ lábàá náà wa kò sí gbèǹde kankan mọ́ àgbèǹde wa ìbẹ̀rẹ̀ nìyẹn ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn ìgbésẹ̀ àkọ́kọ́ ni sáré torí rẹ̀ ni ló ṣe jẹ́ pé nínú àdìs anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì ní inna al-qabra awwalu manazil al-akhirah dájúdájú sáré ó ní ìgbésẹ̀ àkọ́kọ́ nínú àwọn ìgbésẹ̀ ìgbèǹde ìgbésẹ̀ àkọ́kọ́ nínú ìgbésẹ̀ ìgbèǹde sàárè lákòókò wọ̀ ibẹ̀ láà máa bẹ títí dọjọ́ tọ́lọ̀ wọn bó ṣe gbèǹde ibẹ̀ láà máa bẹ èmi tó bá ní wọ́n ṣe gbèǹde wọ́n gbé wa dìde láti nu sàárè wa ni sàárè kọ́ ló pin eléyìí wọ́n jẹ́ ibi tó dàbí afárá afárá ni láàrin ibi tá a ti ń bọ̀ àti ibi tá a ń lọ tó ibẹ̀ lákòókò máa wà títí dọjọ́ tọ́lọ̀ wọn bó ṣe gbèǹde àlùfíàmù ah sàárè òun gangan ló burú jù láwòrán ohun gangan ló le jù nínú tíyàn tí máa le mọ́ mi yàn ohun gangan ló burú jù nínú tí máa burú mọ́ mi yàn nítorí ẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ nínú àdìsí kan eléyìí tí Imam Tirmidhi tó gbé jáde ó ní ma ra'aytu manzaran ma ra'aytu manzaran qattu illa al-qabru afda'u minhu ó ní ìrí nǹkan tó burú jù ní rírí àyàfi kọ́tọ́ pé sàárè burú jù.

nígbà tó dọ́gbé bàbá tiẹ̀ ò rí sámá lọ wọ́n lọ́wọ́ á sì kò ní bẹ̀rẹ̀ lórí tiẹ̀ torí ẹ̀ tó bá ti wá jẹ́ pélé ayé tó wá nísìn á ti mọ̀ ibi àwọn èèyàn níjọ́ mójútó jù là dáadáa lẹ̀ rádaràdá kátàkátà ni wọ́n ń ṣe lórúkọ ẹ̀sìn ọ̀tọ̀ náà oníkálukú wa kò ti sàsọ́ọ̀lẹ̀ o kó sàsọ́ọ̀lẹ̀ fáwọn mọ̀lẹ́bí àwọn ọmọ iye kan àti ara rẹ̀ wípé tó ń bá fi lè kú ọ̀ràn yẹn lórí wọn ọ̀ràn àyàn ló jẹ́ lórí wa ike kó sí ọ̀hún ní ìbámu pẹ̀lú sunnah nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn gbọ́dọ̀ sí ọ lọ́nà tó tako sunnah nabi sallallahu alayhi wa sallam gbogbo tó bá jẹ́ àdáda rẹ̀ gbogbo tó bá jẹ́ rádaràdà kàtàkàtà ránran wọn gbọ́dọ̀ fi lọ wú ọ̀hún kò tí ẹ̀ sí tó burú lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa ike tó bá tiẹ̀ jẹ́ yorùbá ni kó sọ àwọn ọ̀rọ̀ tó lékún kí ẹ ṣe pé ah, ẹsìn mi gbọ́dọ̀ sunnah ẹ má sà dáadáa lẹ bí òkú mi rárá torí yòówù èyí tètè gbọ́rọ̀ ó yẹ kó tún fẹ́ pè kún yẹnì kẹ́mi tó bá sì ṣe àdáadáa lẹ níbi àti sinmi báyìí ní orí fún kò ní dáa fún láyé kò ní dáa fún láyé kìí àmì rádaràda ni ó sì wà. àtún àtàtọ́ bá jọ péjọ ọbẹ̀ ọlọ́run ọbọ̀ délé ayé wọn rúru rárá kọ́ rárá rúru má wọn ẹ̀yìn tí yorùbá máa gbọ́nu àmọ́tẹ́ máa sọ fún yorùbá gẹ́ ah, ẹ dákun ọ̀fọ́ lọ́n bẹ̀ yín o ẹ dákun ẹ má kó bá mi ọlọ́run ní kó bẹ́yìn náà ẹ ń ṣàdúrà ni àbẹ́ bá ti pépè kalẹ̀ lóríṣiríṣi tẹ́ni tó sì kàwé mọ̀ òwe ka dáadáa tó ná ń kà tó ń rẹ̀ ń jálálá àbá òbí ẹ̀ eléyìí ọba ọba ẹ má ṣe o ẹ má ṣe o torí o ti ṣépè kalẹ̀ o ẹ àwọn òsì lágbàáyé táwọn lè fi gba ìpè òkú o ẹ. Al-Imam Al-Albani rahimahullah so àwọn ni wọ́n ṣe wá láǹfààní bẹ́ẹ̀ ikú ẹ̀kọ́ burúkú sọ àsọtẹ́lẹ̀ nítorí pé àdádálẹ̀ ti pọ̀ láyé ẹ̀sà sọ́lẹ̀ tí wọ́n bá kú tẹ́nìkan bá dán wò tẹ́nìkan bá dán wò yóò ṣe ní fún kò ní dáa tó ah, wọ́n ní torí pé ọlọ́run bá sọ pé yá ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nar ó lè ẹ̀yin olùgbàgbọ́dọ̀ rẹ sọ́ra yín ẹ sì sọ àwọn mọ̀lẹ́bí yín náà níbi àti wọn náà ara sì sọ́ra níbi àti wọn náà nítorí pé Ànábì sallallahu alaihi wa ó fi hàn wá ó fi hàn wá ó ní táwọn tó fi sílẹ̀ sáyé bá ń fún wọ́n ní àní àní àní forí ru ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ àfẹlẹ́ onísunkún ìwọ́n ti kú o wọ́n ló tún máa jìyà nù sáré ìwọ wà là ní wàá sọ àsọtẹ́lẹ̀ tó nípa sí bẹ́ẹ̀ nìkan bá dán wò báyìí ó rí fún torí ẹ̀ Al-Albani ó ní àgbàwá tún wá ẹ̀gbàwá tún wá lọ́pọ̀lọpọ̀ táwọn rí kó jọ látọ̀dọ̀ àwọn apá náà sàhábà káwọn náà sọ̀rọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ tó kú ẹni tó bá dán wò lẹ́yìn ikú àwọn àwọn ọ̀farama alimami nawawi rahimahullah àwọn náà wá sọ fún wa ike wọ́n istahabu istahbaban mu'akkada an yusiyahum bijtinabi ma jarat al-'adatu bihi min al-bid'i min al-bid'a wọ́n ní ọ̀tọ̀ ipe kẹni tí kò tí kò sọ àsọtẹ́lẹ̀ fáwọn èèyàn rẹ̀ gbogbo nǹkan táwọn èèyàn máa ń ṣe tó ti wà nínú àṣà nínú àdádálẹ̀ táwọn èèyàn ń ṣe ládàádálẹ̀ nínú àṣà wọn nípa òkú kú àbókù òkú ó tètè sọ àsọtẹ́lẹ̀ o pé ẹnìkan kan gbọ́dọ̀ dánrú ẹ̀wò lẹ́yìn ikú tó wọn. akramakumullah ní yorùbá lẹ́wù ẹ fi yé wọn o lẹ́yìn bá kú ẹnìkan gbọ́dọ̀ wá gbára kaná o lẹ́nìkan bá dán òkú ní dáa fún o ẹnìkan gbọ́dọ̀ dáná kan torí pé kú o akramakumullah tẹ bá kú ẹnìkan gbọ́dọ̀ péjọ pé síjọ́ kẹta kò síjọ́ kẹjọ kò sógójì ọjọ́ kò sí sọ́lọ́dọọdún kọ́lá kò sí pé wọ́n tún péjọ nílé yín lẹ́yìn ìgbà tẹ́ kú pé wọ́n á dádùá àkánlẹ̀ pé àwọn kìnnìkan imam wọn wọn tẹ́tẹ́ gbé àdúrà ẹgbẹ́ bá fẹ́ràn òkú ikọ̀ àtọrọ fún ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ kọ́ àtọrọ fún wọ́n sì ní ẹ máa kówó kalẹ̀ ẹrú lólùfẹ́ òkú mẹ́rin bẹ́ẹ̀ bá kówó kalẹ̀ àdúrà òní jáde àwọn ẹjọ́ yẹ kó wọn ọ̀mọ̀ bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ń bínú sí ni gbogbo wọn gan òní ọmọ ṣàdúrà fún káàdì torí di eléyìí ńgbà ti ṣe sọ̀láàtì sókù la anabi sallallahu alaihi wasallam ní ẹ ṣàdúrà fókun yẹn tọkàntọkàn torí pé òkú ń bùkátà òkú ẹ ṣàsọtẹ́lẹ̀ ẹ wá kú wọn lọ má sọ ẹ ti ṣàsọtẹ́lẹ̀ ẹ kí wọ́n máa má sọ òkú bá dán o iná ni fà kú bá kò tó ti sọ gbogbo ẹ bákan náà nínú tí ó tún yẹ kẹ́ sàsọtẹ́lẹ̀ rẹ̀ òun náà ní kété ẹ bá kú orí tí àwọn mùsùlùmí ni ó si aqulu qawli hadha astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله nínú nǹkan eléyìí tó yẹ kéèyàn sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ ṣáájú kó tó di pékúdé òun náà ní pé tó ń bá kó orí tí àwọn mùsùlùmí nìkan sì ń sí mùsùlùmí ní tí òfin ọlọ́run ọba tó mú wa òun náà ní pé orí tẹ iná ní ká máa sùn òkú wa sí lópin ìgbà tó orí tẹ bá ti wà ní ìlú tẹ wà orí tẹ ń bẹ fáwọn mùsùlùmí orí tẹ sì ń bẹ fáwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ẹ sọ ìtẹnumọ́ fún àwọn ẹni tẹ fi sílẹ̀ láyé ẹ má sinmi sí orí tẹ àwọn kèfèrí o orí tí àwọn mùsùlùmí oníkẹ́ ẹ̀sìnmí sí eléyìí tó fi hàn ní wípé ń bẹnu tọ́jú ọ̀ràn yẹn fọ́rọ̀dù kìfáyà lórí àwọn mùsùlùmí wípé ká pèsè orí tẹ́ orí tẹ́ tá a sì gbọ́dọ̀ pèsè ó gbọ́dọ̀ jẹ́ orí tẹ́ eléyìí tó ṣe pé ilẹ̀ ẹ̀bẹ̀ òní lè lálejò kò sì ní rọ̀ láàárọ̀ jù nítorí pé tí tó bá ti lè lálejò láwọn á ṣe wákàtí márùn-ún mẹ́fà lórí pàfẹ́ gbẹ́lẹ̀ fókù kan eléyìí lè mú káwọn èèyàn kẹ́mi wọn máa lọ sídìí àmà sìnkú sírú ìtẹ́bẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá sì ti rọ̀ lárọ́jù eléyìí ò ní fún òkú ní ààbò tó péye nítorí pé ńgbà tílẹ̀ bá ti rọ̀ lárọ́jù sàárì ọmọ wó lóòrèkóòrè yóò máa wó mọ́kù lára yóò di pé ara òkú ń sí sílẹ̀ wọ́n ń rí òkú níta gbangba eléyìí tí ó sì yẹ nítorí pé tùmọ̀ sàárì oníbi tá a bọ̀ àti tá a bọ̀ kú láṣìírí sí tó ti jẹ́ pé àgbàrá kágbàrá kan kò lè san lọ́ọ́ bá ń bẹ̀ẹ́ ẹranko kẹranko kan kò lè wúlẹ̀ tí ó dọ̀ rẹ̀ ambosibosi pé yọ sọ ẹran rẹ̀ di ẹran jẹ torí ẹ tí orí tẹ bá ti wá jẹ pé táwọn mùsùlùmí bẹ táwọn jèsè mùsùlùmí bẹ ẹ sàsọtẹlẹ orí tẹ àwọn mùsùlùmí ni kún sinmi sí nígbà tá a bá jẹ pa a bá lórí tẹ orí tẹ tá a ní ó ti jìnnà lájìnnà jù débi pé káwọn èèyàn tó débẹ̀ ọlọmọ ti dá arókù tuntun táwọn ti di pé wọn ti gbogbo eléyìí kò ní í ṣe àwọn èèyàn lákin láti máa gbókù lọ sí orí tẹ báyìí bákan náà torí tẹ bá wà tí ọba láàbò tó péye aburú ńlá náà aburú ńlá ni nítorí pé tẹ bá gbókù wa lọ bẹ kó lè máa bẹ lábẹ sọnù ọwọ ajẹ kó lè tẹtẹ gbókù sí ibẹ̀ náà ni wọn ti máa jókòó gbé ibẹ̀ náà ni wọn ti gé orí wọn ibẹ̀ náà lẹni kó ti di aṣọ ara wọn yóò ti di mú lọ ibẹ̀ náà lẹgbọ pẹnìkan ìfún òwúlò tiẹ̀ fẹ́ lò gẹ́gẹ́ bí ìṣe àwọn ọ̀daràn àwọn olórí ibú àwọn ẹni tí ọ̀rọ̀ ti pa àwọn náà kú jọ́kà gẹ́gẹ́ bí àwọn olórí ikú ti ṣe máa ń ṣe láwùjọ tó pònú tí wọ́n á gbé machine tí wọ́n á ti tó tó forúkàjọ lọ sórí tẹ́ yọ lọ máa gé o orí bàbá tiẹ̀ sì ń bẹ́ńlẹ̀ kò ní gé o orí ìyá rẹ̀ ń bẹ́ńlẹ̀ kò ní gé o ó lé lẹ́yìn kọ̀ yẹ ká pé ọwọ́ tòun ni wọ́n gbà gé orí bàbá òun ọwọ́ tòun ni wọ́n gbà gé orí ìyá òun ọmọ pàwọn ẹlòmíín náà tó ń torí wọn orí bàbá ń bàbá rẹ̀ orí ìyá òun yà ni. aláyọ̀dún náà wọlé ẹ̀ka anáhùn يوم عظيم يوم يقوم الناس لرب العالمين rabbil alamin táwọn eléyìí ọmọ dájú kọ́lọ́ wọn fókè wọn dìde ni lọ́jọ́ ńlá ọjọ́ tí gbogbo ó dìde táàrò jọ níwájú ọba gbogbo àgbáńlá yìí. akramakumullah ẹ rí i pé gbogbo ìwádìí kíwádìí ìwádìí oògùn òfò eléyìí tó ti yorùbá débi pé ẹ máa wórí o ẹ máa wẹ́sẹ̀ o ẹ máa wá ike ẹ̀yìn abuké ẹ ti rí i pé sí náà ní gbogbo oògùn òfò oògùn àdánù oògùn orí ibu ètò ti haúsá náà lọ sídìí ẹ máa wórí òkú wa ẹ ẹ lọ wá bẹ́ẹ̀ ti ṣe ká ìpín ẹ̀yìn rẹ̀ tẹ́ ka wá gbogbo ẹ̀ orí ikú náà ni kò bá jẹ́ tápà ní sí kò bá jẹ́ yorùbá kò bá jẹ́ haúsá orí ikú ni orí ikú ni ẹ ti máa ń ṣe oníṣòrire láyé oníṣòrire lọ́la kìíyà. ẹni tí wọ́n sọ pé ẹ wípé orí òkú ebi dọ̀tí lásán ni ẹ gbọ́ wèrè ẹ gbọ́ wèrè dọ̀tí lásán kí ni ìbàjẹ́ dọ̀tí lásán ọlọ́run á máa sọ pé kẹ̀sìn òkú kẹ kọ́sọ́ di táwọn ẹyẹ ọmọ wa jẹ kọ́sọ́ di táwọn ẹlẹ́jẹ̀ ọmọ jẹ kọ́sọ́ di tájọ́ ọmọ jẹ aha ìwọ lè jẹ́ dọ̀tí o àmọ́ ogun mùsùlùmí èsè dọ̀tí ogun mùsùlùmí èsè dọ̀tí torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam fi hàn wá pípé ọba wà láyé ọba àtìkú tó bá jẹ́ mùsùlùmí ò lè dẹ̀gbin ọba wà láyé ọba àtìkú innal mu'mina la yanjus mu'mini èdè nàjàsà ǹjẹ́ àwa lè gbé sàárè wa ṣáájú ká tó kú bí gbẹ nítorí pé èèyàn tí ẹ mà olùdíjọ yẹn àwọn èèyàn máa ṣe tipọ́tipọ́ wọn máa tètè bẹ́ẹ̀ gbé sàárè wọn adáná bisimilá àṣìṣẹ́nà ń sọ pé téèyàn bá ti kú ó yẹ kó tètè lọ gbé sí ni kó wọn ti gbé sàárè kalẹ̀ kó tó fi máa rán létí ikú torí di eléyìí báyìí tó wá gbé sàárè kalẹ̀ ọgbẹ́ sàgbólé rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn ilé náà ni ó sì ní onífẹ́ kó sì ń sí ó wá gbé sàárè kalẹ̀ ọ̀yọ́ mọ́ àlọ́ sùn nù rẹ̀ lálálẹ́ ẹjọ́ mi ikú ń dán wò bóòlù oorun sàárì ò ti ṣe rí eléyìí kọtọ́nà kọtọ́nà kò sí nínú ìlànà pé kò tiẹ̀ ti gbé sàárì kalẹ̀ rárá ṣé wàá mọ ibi tó kù sọ ọmọ ibi tó kù sọ ọmọ bó ní sàárì bó ní ní sàárì bóyá nù kìnìún ní sàárì rẹ bóyá nù òkun ní sàárì rẹ bóyá ibi tó kù sí ni ẹ tí wọn ní rí ọyọ torí pẹ́ lómi òkú sínú kànga àtọ́rọ́mọkùnrin làwọn ò ní rí ọ òfin Ọlọ́run sọ pé sàárì tiẹ̀ lọ ẹnìkan ọmọkùnrin mi kànga mọ́ láéláé tòkí á ní túmọ̀ pọ̀ gbé sáré kalẹ̀ ìbájọ́ náà kí ló má nàbì sallallahu alaihi wasallam má ti gbé sáré kalẹ̀ kótó kí ló má àwọn sàhábà má gbé ara wọn kalẹ̀ di pé kú àbí wọn ní katakata àwọn fi palẹ̀ má dekú ní iṣẹ́ rí ni wọ́n máa fi palẹ̀ má dekú ni fi palẹ̀ má dekú. ǹjẹ́ lè pé bàbá tó kọ́ mọ́sálásí náà ni nítorí káwọn mọ̀lẹ́kà kẹ wọ́n lè bá a máa yọ sí lóòrèkóòrè káwọn á sin bàbá kan sínú mọ́sálásí àbí ẹ bàbá tí ẹni sin sínú mọ́sálásí ẹjẹ́ á sin sínú àgbàlá mọ́sálásí nítorí káwọn atẹ́gùn àlùbáríkà àwọn mọ̀lẹ́kà kẹ ti máa ń wá wọ́n máa rí ẹgbọ́rọ̀ àbí kọ́ gbẹ́ alẹ́ sísí lẹ́kíó lẹ́kíó wọ́n máa kọ́kọ́ ó bọ àwọn èèyàn lẹ ó ní akọ mọ́sálásí sí àmọ́ mo fẹ́ tọrọ kankan wọn ni kí nìkan náà péjọ tí mo bá pẹ bá ń ju àyè kan tí mí sí ọlọ méjì tètè máa gbalẹ̀ rẹ máa gbé lọ ó ní torí pé òun wò pé tí òun sùn síbẹ̀ ìkẹ́ ọmọ wa jọ sùn sí tó ti pé kọ̀sáyè rẹ̀ kọ̀sáyè kún sùn sí bá sùn síbẹ̀ màlẹ́kà ibi tí wọ́n ṣe sì kọ̀ pé kó jìyà torí di eléyìí báyìí kí ni tó o ṣe tó fi kúrò láàyè lọ́jà wọn àwọ̀rọ̀ sìn àṣẹ mọ́ṣáláṣí o gbogbo mọ́ṣáláṣí tó bá ṣàn kù sí tẹ́ ṣe sọ láti mbẹ̀ kò ní gbà tọ́ba wa jẹ́ pé mọ́ṣáláṣí ló ti síwájú kó tó di pé wọ́n kó kú ọbẹ̀ dáadáa ní ká wó kú yàn tọ́ba wa pé sáré ló ti wà kó tó di pé akọ́ mọ́ṣáláṣí lé lórí dáadáa ní ká wó mọ́ṣáláṣí yẹn òfin ọlọ́run ọba nìyẹn o kọ̀ wá kọjá pé níwájú mọ́sálásí mọ́sálásí pààlà pẹ̀lú orí tẹ́ni mọ́sálásí pààlà pẹ̀lú orí tẹ́ni tí wọ́n ti jáde mọ́sálásí orí tẹ́lẹ̀ rí kọ́tọ́ ká ṣe sọ́láàtì nu mọ́sálásí bẹ́ẹ̀ kọ́tọ́ ká ṣe sọ́láàtì nu mọ́sálásí bẹ́ẹ̀ títí táwọn fi rí ògiri míì tí ó là á gédégédé tí gbogbo ọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ á rí pé mọ́sálásí kan wà abẹ́ńlẹ̀ yìí ó ṣe pé ògiri lọ́la pẹ̀lú orí tẹ́ ládùúgbò kan bẹ̀yẹn tẹ́lẹ̀ pé wọ́n ń sìnkú síbẹ̀ àwọn yẹn ń ṣe sọ láti bẹ̀ ẹni tó bá mọ bí ó sì bá wọn sọ̀rọ̀ kọ́ bá wọn sọ àṣìdànù ní gbogbo sọ láti kàn bá ń síbẹ̀ torí pé agídí tó bá tún kọ́ àìmọ̀ kan ìparun nìyẹn tí agídí tó bá kọ́ àìmọ̀ kan àkọ́kọ́ wọn ti kọ́kọ́ yọ olódo agídí ni ó jẹ́ wọn tún sẹ́kù ìparun nìyẹn lábẹ́ òfin ọlọ́run nínú àgbàlá mọ́ṣáláṣí gan lágbàlá kọ̀tọ́kágbà pé kí wọ́n sìnkú bẹ̀ nítorí tẹ́ bá sìnkú sí inú àgbàlá mọ́ṣáláṣí bóyá ẹ apá òsì mọ́sálásí apá ọ̀tún mọ́sálásí ẹ̀yìn mọ́sálásí gan ni kìí tún ṣe wájú ẹ̀ tí ègbé bá re gbẹ́tẹ̀gbèrègbè àwọn kan ń bọ̀ tí wọ́n padà sọ sàárè yẹn di òòsà tí wọ́n mọ̀ bọ̀ torí pé wọ́n mọ ṣètọ́ni ọmọ ìyá sí wọn lórí pé a àsìkò tí bàbá yìí àbí ìyá yìí àbárakùnrin yìí ni yéṣù nìkan ló kú láyé ìgbà náà kí ló dé táwọn èèyàn agbáhùn tí wọ́n fi yọ̀ǹda pé kí wọ́n sin síbì tí ò bá jẹ́ ńlá wọn ò ní gbà kọjá kò nìkan ni wọ́n sin bẹ́ẹ̀ torí rẹ̀ wàlí ńlá àdúrà ńlá ọmọ àgbà ń bẹ̀ bẹ́ẹ̀ bá rí ti gbogbo èèyàn ń péjọ bẹ̀ tó ń péjọ bẹ̀ agaga ẹnìkan ti ẹ ti ń wọ́n ọmọ látọjọ́ tó ti pẹ́ kò bí má rí lọ́ba sọ̀rọ̀ alọ́ dúró di sàárè pítọ̀ ẹ wọ ọlọ́run wọ ọmọ ń bẹ́ o àmọ́ wọ ọlá ẹni tí ń bẹ́ nù sàárè tí wọ́n ń wùpẹ́ ní rẹ ni torí wọn ò sàdédé sin síbí. débi náà finú soyún kí n fẹ̀yìn kọ́ máa pọ̀ lọ́ba lóyún tọ́ba fi lè gbé jáde bíi rẹ́díò ọ̀yọ́ la ilaha illallah gbogbo yẹn ọmọ tu lọ bẹ́ẹ̀ ni pé gbogbo bùkátà ti ń kọ́ ẹ máa gbé lọ di sàárè o nǹkan àbàmì ṣẹlẹ̀ ńbẹ̀ ní ọba àdìgún wọn sọ di òòsà bẹ́ẹ̀ bá wàá gbé kó mẹtẹ lọ sọ sínú pápá pápá náà ó tún kún ní kíákíá torí di eléyìí ẹ má sin òkú sí àgbàlá mọ́ṣáláṣí o ẹ bàbá tó kọ́ mọ́ṣáláṣí ló kọ́ àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ní bẹ́ẹ̀ ni àní gbọ́ sọ́sápò ara rẹ̀ ní kùsìtàkùsì wọ́n sí ìyá tí ọba ti da èyí jẹ́ ṣe bí ìgbà tí èèyàn rí bọ̀ sí torí ẹ̀sọ́ atọ́kùn sí wá sílé àbí ibi tá a ti ń dáko àbí bomi nínú ibi tá a bá ní tọ́jọ́ dúkìá àbí ẹ̀sìn ẹ̀sìn sílé kí ó tọ́kọ́ ẹ̀sìn sí sùkú tọ́kọ́ rárá o rárá kò tọ́ orítẹ́ orítẹ́ orítẹ́ náà ó gbé kálukú lọ kìí ṣe pé wọ́n sọ ọ́ nù torí kí ni Yorùbá nínú ìgbàgbọ́ Yorùbá nígbà ẹ fọ bàbá yín nù ni ṣé bàbá gan ò ti ni abẹ́ sọ ọ́ nù bá sówó wà ní àlórí tẹ́ orí tẹ́ lálọ́ sísìn ó wá lè jìjà nu fámìlì pé ẹ àwọn sọ pé kó ń sin bàbá yín sílé àwọ akẹ́kẹ́ bí àkúrò bàbá yín ẹ̀yin ọmọ ti yàyàkuyà ẹ ti pa kìnnì kan mọ́ kìnnì kan ẹ ẹ wá fẹ́ lọ sọ bàbá yín nù bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ mọ̀lẹ́bí tù nù. yọba tún torí eléyìí kó tu orí ikú tẹ̀ ń bá ká ẹ padà bọ́ ẹ̀sìn ẹ̀yin náà padà wá àwọn ọmọ kan tiẹ̀ wá jẹ́ pé àwọn ni wọ́n ya kan láàrin ara wọn àwọn kan ní orí tẹ àwọn kan gbé ilé wọ́n á fa bàbá òkú nípa ọkàn kẹ́nìkẹ́tọ́ má dá wà nígbà táwọn eléyìí fa apá kan àwọn eléyìí fa apá kan sẹ́wọ̀n pé tó bá má dá wa ń bọ́ ẹgbẹ́ ń dàjìdàjì. sọ wa yẹ bẹ́ẹ̀ ẹgbẹ́sìn yìí nu odó nìyẹn odó pọ̀ láwùjọ wọn ọ̀gbẹ́sìn yìí bẹ́ẹ̀ náà rí gbogbo agboolé nìsí ilé tí ọba ní òkú ń bẹ̀ ilẹ̀ òkú mẹ́ta òkú mẹ́ta omi ó rí pé lọ́tún ló sì níwájú lẹ́yìn gbogbo àwọn òkú yìí náà kọ́dà gan ẹ máa tẹ ẹlòmíì kó jókòó sáárín ta yọ fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ sórí sàárì òkú ni yọ pé ibi tá à ń ti nàjú yìí làwọn bá gbogbo wọn yá wa gbogbo wọn làwọn náà ti gbà náà àgbà súnkàn wà ní àgbà súnkàn yìí orí bàbá rẹ ọ̀daràn bẹ́ẹ̀ ni láwùjọ yorùbá yìí agboolé náà sàárì ẹ̀yin náà lẹ́sìn máa pé nǹkan kan ṣẹlẹ̀ èsèpá àwọn òkú ń bínú ẹnu ọ̀sìn òkú sórí tẹ́kítàlù kó sinmi ẹni tó bá sọ pé kó ń sin òun ẹ má sọ sápò ara rẹ̀ gbogbo olùmẹ̀sì Islam ẹnu wọn kò pé ká sin òkú sórí tẹ́ ńlọ́lọ́lá jù nítorí pé ká sin òkú sílé tá a bá kú sí táwọn ọlọ àwọn èsì ìyá ńlá onígbà táwọn ọba sallallahu alaihi wasallam ṣaláìsì ìyapa ẹnu bá àwọn sàhábà níbo láṣìṣe Abubakar radiyallahu anhu ọ̀hán ni sami'tu rasulullahi sallallahu alaihi wa alihi sami'tu min rasulillahi sallallahu alaihi wa alihi wasallam shay'an lam ansa wọn gbọ́n kankan lẹ́nu anabi sallallahu alaihi wa alihi wasallam ma nasitu tí n gbàgbé rẹ̀ pa ó ní anabi sọ إلا في ìlẹ̀dí الذي يحب أن يدفن فيه. ọlọ́run ọba ọ̀gbẹ́mí ànábì kárí àfi níbi tọ́lọ̀ ń fẹ́ pípọ́n sísì. gbogbo ànábì tọ́lọ̀ bá gbẹ̀mí rẹ̀ ibi tọ́lọ̀ ń fẹ́ pípọ́n sísì gangan gangan ní ti gbẹ̀mí o. ẹ̀rí bá nàbì sallallahu alaihi wasallam inú ilé Àìṣà lọ́lọ́ ti gbẹ̀mí rẹ̀ inú ilé gangan lọ́lọ́ ń fẹ́ pípọ́n sísì. yàrá ibi tánàbì kan ibi tó bá ṣubú tó kùn ibẹ̀ gan lọ́lọ́ ń eléyìí tó túmọ̀ sí pé kò sànàbì tọ́lọ̀ wọn pa sílé gbẹ torí pọ́lọ̀ wọn bò ní fẹ́ pé kó ń sin ànábì òun sínú ilé gbẹ gẹ́gẹ́ bí ànábì àwọn amadíyà ànábì irọ́ ànábì England tó kú sórí ìgbẹ́ èèyàn bá kú sórí ìgbẹ́ ẹnu ká sọ sálángà ni tó adúpẹ́ fọlọ́ ẹ ọlọ́run á ọlọ́run bá wa ga púpọ̀ ọlọ́run bá wa ga púpọ̀ ẹ gbádìí sí i o ọlọ́run kì í gbẹ̀mí ànábì kan àfi níbi tó fẹ́ pé kó sí ẹni wọn kú sórí ìgbẹ́ ńkọ́ kó lọ́ọ́ ká bá sáré rẹ̀ nínú sálángà àdúgbò fọlọ̀ àwọn òní kàtàn rẹ̀ débẹ̀ o England lélẹ́yìn England sì sọlọ tí yáyà ní ànábì ọjà ló ti ṣe jẹ́mbẹ̀ tọ́wọ́ lọ tó lẹ́yìn amadíyà kan tó ṣe sọ́lá tó ń tara rẹ̀ jẹ́ o eléyìí ó dìgbà tó bá di mùsùlùmí náà ẹni tó bá anabi Muhammad káfíìr ni torí kó ti ó pe ta anabi sallallahu alaihi wasallam eléyìí jẹ́ bó òun náà sì ti sọ kó tó kú ó lá anabi England lò òun fi gbogbo gbèsè ayé òun ṣiṣẹ́ fún England àbí òye wa ńgbà tó náà wọn bá bá ara nàbì sébédè wọn ni máa fi ràn án sòsè àmọ́ pé àwọn àwọn Pakistan àti India èdè wọn ni kíni English lédè wọn ọwọ́ alọ́lọ́run fún onítìrà kan lọ́kàn jáyà kan nínú àkùránì bíi yóò tún já kan bíi ọwọ́ alẹ́ pọ̀ yóò ní tán sọ̀kalẹ̀ fóònù àmọ́ ní English àbẹ́rẹ́ rí Pakistan àti India England làwọn náà adúpọ̀ ìfọ́lọ́ torí di eléyìí báyìí àwọn anábì Ọlọ́run nìkan sí àyè ibi tán bá kú ibi tó bá kú kọ́ ni wọ́n sìn ọ́ wọ́n lọ ọ̀sìn ẹ̀rí pé ẹni tó bá ṣe sórí táwọn mùsùlùmí kò ní pàdánù èrè làwọn máa ń jẹ ẹ̀wà dúró èèyàn tí wọ́n máa wá sí orí tẹ̀yàn tí wọ́n máa ṣàdúrà fáwọn òkútọ́ wà bẹ̀ bàbá wa màmá wa àwa náà wà bẹ̀ sẹ́mi pa àmà níkù nínú àdúrà tó máa ń ṣe bàbá yín màmá yín tẹ̀yìn sin sí kọ̀rọ̀ kan ẹlẹ́yìn nìkan lẹ́mọ̀ pọ̀ wà bẹ̀ ta ló bá yín mọ̀ pọ̀ wà bẹ̀ ọ̀sẹ́ni tó mọ̀ pọ̀ wà bẹ̀ dáná wà á fún ta pé kí kò sẹ́ni tó ebẹ́yìn náà ìmọ̀ yìí làwọn ọmọ yín ọmọ yìí tọ́ dà sí bàbá lórí tọ́mọ ti tọ́ ọ́nù kó tí ọkọ̀ dákẹ́ ní gbọ́ bá orí bàbá lọ dátọ̀ sí ìgbé bàbá wò lọ́wọ́ àbí. subhanallah ẹ sì máa ń gbé kí ẹ sìnkú sílẹ̀ nínú aburú tó tún wà bẹ̀ oná nípa àwọn tí ó jogun wàhálà ń bẹ́ẹ̀ fún wa gbàtẹ́ sí bàbá málé ọlọ́run á kádàrá pé ẹ fẹ́ talẹ̀ ẹ fẹ́ talé bó láti sòkú bàbá tó wà mẹ́ ẹ̀yin wá sọ pé no ẹ̀ lè dúró máa wó òkú bàbá yín o ẹ̀yin tẹ́ ra lẹ̀ you know how we do with the land we sold for you nígbà tá a ti talẹ̀ fún wíwá sí omi ẹsẹ̀ tó wà bẹ́ẹ̀ ah, ẹrù kan aláwọ̀ bàbá yín náà nùbá ẹ̀yin ò tí ì rírọ ẹ̀rì yóò lọ ata bàbá mọ́lẹ̀ so ìjọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé àwọn town council pé níta wọn wá o la ilaha illa bàbá tí màmá tí yín a ah, inna lillahi wa inna ilaihi raji'un ọmọ yẹn kó rí bẹ́ẹ̀ ọ̀yẹ̀kọ̀ tó bá ti pẹ́ ẹ ti sin bàbá ń bàbá sí sórí tẹ́tẹ́lẹ̀ ìyọ́ ìyàtẹ̀ bá ti sin sórí tẹ́tẹ́lẹ̀ sẹ́ẹ̀bù káàkà gbogbo eléyìí ẹni bùkátà rẹ̀ wọ́n ní títì fẹ́ gba dédé bíi tẹ́ sin bàbá yín sí ẹnu ọ̀nà wọn sin bàbá sí ẹ tẹ̀ malé wọlé àtẹ̀wọlé wọn sin bàbá subhanallah so wọ́n á ní títì fẹ́ jẹ bẹ̀ gbàtẹ́ tètè gbọ́ lẹ́rọ̀ wọ́n á gbé katapila débẹ̀ wọ́n kàn wó ku bàbá jáde láàrin ṣé ọmọ rere kan lè dúró wọlé kò ní lè dúró wò ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ òkúta ń nǹkan àbùkù ńlá yàtọ̀ sí pọ́tà kò fi ọlọ́run àbùkù ńlá ni ẹ̀rí bíi tí pọ̀tọ̀pọ̀tọ̀ ń sàn gbà inú ó ní kó gbẹ́lẹ̀ sí torúkọ sáyè mọ́ ibẹ̀ ńlọ́wà bàbá tó jẹ́ pé kò lè jókòó lójú ayé rẹ̀ sí ìdí pọ̀tọ̀pọ̀tọ̀ nǹkan máa gbóòórùn lẹ́yìn wá fẹ́ gbé síbẹ̀ kọ́ máa bẹ́ńbẹ̀ jíjọ́ gbé dàgbìyàn sọ máa rí lẹ́yìn àbá máa burúkú ọmọ àdánù wọ́n tún wá náà ah, bá kú ká yí ọmọ rẹ̀ ká kú ọmọ pọ̀tọ̀pọ̀tọ̀ wọ́n gbó ọmọ bẹ́ẹ̀ ìsìláàmù mọ̀yàn lè kọjá sísọ torí ẹ̀ ìsìláàmù ọgbà ní tí wọ́n gbọ́dọ̀ fi lọ láàyè wọ́n gbọ́dọ̀ fi lọ lẹ́yìn ikú rẹ̀ tẹ́ bá wá sin òkú yín tẹ́ ẹ sin sórí tẹ́ gẹ́gẹ́ báwọn sàhábà ṣe máa ṣe àtàwọn ẹni tó tẹ̀lé àwọn sàhábà eléyìí gan-an lọ́jọ́ yìí pé ó ti kúrò nínú ìgbésí ayé yìí ó ti bọ́ sí eléyìí tọ́kàn lẹ́yìn eléyìí ẹ̀rí bá dórí tẹ́ pàápàá jùlọ níbi tí a máa ti gbẹ́sìn ọlọ́run ọba yé ọ̀rọ̀ anábì ọ̀sẹ̀ anábì sallallahu alaihi wasallam ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́lẹ́ gbọ́dọ̀ bẹ orí tẹ́wò àmọ́ ní báyìí ẹ máa bẹ orí tẹ́wò fa innaha tudhakkirukumul akhirah torí yóò ti kẹ́ lè máa rántí tí orí tẹ́ bá wà bó ṣe yẹ kó wà bó ló sì yẹ kó rí tẹ́ wà á máa tún bá láàyè lọ nígbà tó bá yá tẹ́ bá lórí tẹ́ ẹ̀ ní rí kan kó ju sàárè kan ẹ ní lísàárì kan tí wọ́n rẹ́ símẹ́ǹtì à ń bọ̀sibọ́sí pé wọ́n wá gbé wà láàkan síbẹ̀ wọ́n kàn kankan sí ẹ ní lísàárì kan tí wọ́n máa ma lọ gbé ibi kan sí lára ẹ rí i pé gbogbo sàárì pátá korongodo nǹkan tẹ́kàn rí ni pé déédéé bí orí rẹ̀ wọ́n gbókùtà kan síbẹ̀ láti fi sàmì gbókù kan ti wà ń bì òkú kan ti wà ń bì òkú kan ti wà ń láì kókọ láì kàn kankan sí ẹ dákun ẹ wá wọlé yẹn lọ lọ sálálù ìyẹn ẹgbẹ̀rún àìníye àwọn náà mà tijọ́ àtijọ́ wà láyé pẹ̀lú wọn rí àwọn náà mọ̀ báwọn ó kú ọjọ́ kálukú mà ló pé ni wọ́n lọ sí nǹkan kan wá ń bẹ tó lè dé mi náà dùn tọ́tọ̀ tèmi náà bá pé bó lè yẹn rántí èèyàn rántí ẹ jẹ́ kí á jẹ́ kí ọ̀rọ̀ orí tẹ́ ká mú lọ́kùnkúndùn láwùjọ wa pàtàkì yẹ ẹ̀sìn rẹ̀ dáadáa sísun òkú sórí tẹ́ ṣé ń dín bàbá jẹ ni ṣé ń dín ìyá jẹ ni nígbà tí wọ́n wà nílé náà ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà kéèpẹ́ kejìnà táwọn bàbá màmá tó wà ń sáré yìí tí wọ́n máa fi dóòsà kéèpẹ́ kejìnà tí wọ́n fi máa bọ wọn ọ̀rọ̀ ní ti tọrọ wọ́n ní káwọn orí káwọn lọ máa búra káwọn lọ gbogbo rubbish nonsense lẹ́yìn ń bá káláyé wọn ti gbọ́n bẹ́ẹ̀ ó ti gbọ́ lọ́wọ́ rẹ̀ yín lẹ́kùn bẹ́ẹ̀ kọ́nà tí kẹ́yìn náà parí lálàáfíà ni so ẹ wá tún á lọ bá kókó ọlọ́mọ ẹ̀sùn lọ́rùn ẹ tó tó bá sì kókó kókó àlàyé adáhùn so àlàyé lẹ́rìí tí kò dáhùn nìyẹn ní sí bàbá tí yín mà irọ́ lásán so á wá lọ péjọ sí disáré àmọ́ tanra wa jẹ tọrọ kan bá ń ṣe kinní kan bọ́ bá da wọn lọ disáré bọ́ bá kù díẹ̀ káàtó wọn tún lọ disáré àwọn bàbá màmá wa padà do òòsà tí wọ́n ń bọ̀ sọ àwọn bàbá tiwa àti màmá wa lóòsà ọlọ́mọ sì sàwa náà lóòsà tẹ́nìkan máa bọ̀ lẹ́yìn wa ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ pé bá ń ń gbẹ́sìn wáyé à ń lò bá ń ń gbẹ́sìn wáyé à ń mú lò kọ́nà ọba kò sí lílo rẹ̀ ní rọrùn fún wa wọn arántí pé nínú tọ́lọ̀ ọba fi pa á lópin ìgbà tá àti táwa náà tí dára sáré tá àti ìdọ̀kan náà tó gbé lọ sórí tẹ́ẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam aṣíwájú fún gbogbo ọmọ anabi adam aṣíwájú fún gbogbo ránṣẹ́ Ọlọ́run ẹni tí Ọlọ́run bá pa á láṣẹ ká máa ṣàṣà láti fún nítorí pé àtòun àtàwọn mọlẹkọ àwọn náà ń ṣàṣà láti fún kọlọhùn sọlẹ alẹ muhammed ní wàhálà alẹ muhammed kama sallaita ala ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعه اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم